ọmọ bàbá ọlọ́pàá máa tọ́kùn ètò ní gbogbo ọjọ́ ọjọ́ òde ìdúgbẹ́ ti ń bọ̀ lórí tẹ̀síṣù rédíò and tẹlifíṣàn. alákẹ́rẹ́gbẹ́ ti dé ètò tó wọ̀nyí alákẹ́rẹ́gbẹ́ ti dé ọba ètò alákẹ́rẹ́gbẹ́ ti dé ètò tó lánàá gbogbo èèyàn ẹ̀sùn mọ́ bí ayọ̀ bá lù ẹ́. ẹ̀dá ò ní gbinlá kó ká ẹ̀fọ́ bẹ́ẹ̀ sì ni kò ní gbin àgbàdo kó ká ilá ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kú ajálẹ̀ òní bí gbogbo tí ẹ ti ń gbọ́ Àbínibí FM káàkiri orígun mẹ́rin àgbà ńlá ayé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní ẹnuṣẹ́ ẹkúṣẹ́ látòórọ̀ ẹkú kó lè dá ẹ yóò dá láṣẹ aláwòrábí. La, Queen Abọ́sẹ̀dé lórúkọ tèmi tẹ́sí ṣò ọmọ bàbá ọlọ́pàá ìyálòdì amúlùdùn àti àmbásádọ̀ rédíò amúlùdùn yín náà ni o yèyé àgbàṣàga ọba obìnrin olùṣètò èmi nìkan kọ́ ni mo wà lórí ètò lónìí ṣùgbọ́n kó tó di pé ẹ ò mọ̀ gbọ́ wìrìwìrìn tẹ́mo ń sọ pé àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ́ bọ̀ lápò ni ìbà ọlọ́run ọba ìbà gbẹ̀yìn èèyàn pátápátá mò ń bọ̀ náà ìbẹ̀ lọ́ọ̀lọ́ wà ìdániwáyé o ọba tó dá gbogbo ayé pátá o ìgbà lọ́wọ́ ọmọdé o ìgbà ìgbà ìgbà lọ́wọ́ ọkùnrin ìgbà lọ́wọ́ obìnrin ìgbà lọ́wọ́ onílé o ìgbà lọ́wọ́ àlejò ìgbà lọ́wọ́ takọtabo ìgbà sọ̀rọ̀ sọ̀rọ̀ pèdèpèdè tí mẹ́lẹ̀ yí ìgbà lọ́wọ́ àfà ìgbà lọ́wọ́ wòlíì ìgbà gbogbo oníṣẹ̀ṣe nílẹ̀ ní pátápátá ọtúndé o tẹ́sí ṣó o àbọ̀sẹ̀dẹ̀ ọmọ bàbá ọlọ́pàá túndé yèyé àìdáṣàìdá ọba obìnrin olùṣètò ó tún kalẹ̀ ìbàdí lórí ètò àràkéńgé àràkéńgé àràkéńgé o lórí tẹ́sí ṣó o rédíò tẹlifíṣàn gbogbo ní pátá ẹ dákun ẹbí àfarabalẹ̀ kájọ jẹ ìgbádùn ètò kẹ́sì ṣó abọ́sẹ̀dọ̀ ọmọ bàbá ọlọ́pàá yèyèyé ìgbàta ìyá ọmọ obìnrin olùṣètò ọlọ́run òjò wọn ìlú ọ̀sẹ̀. àmín àmín àṣẹǹtẹ̀dùmarè gbogbo ẹ̀yin tẹ̀ ti wà lórí ìkànnì ẹ bá wa ṣí àì tó mo ní eh, ẹnì kejì mi lórí ìkànnì lónìí ó yá bá wa sọ orúkọ ẹ kó o bẹ̀rẹ̀ tó ó yá. hello. à ń gbọ́ ẹ o. hello Michael hello òjò ń rọ̀ lọ́dọ̀ tiwọn ojú ọjọ́ ò fanimọ́ra hello. àti wọlé o. à ń gbọ́ ẹ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ à ń gbọ́ ẹ. kí lọ́kùnrin lóbìnrin lọ́wọ́ ọdún lágbà àti níbikíbi tí ẹ ti ní àǹfààní àti máa gbọ́ mi. ẹ ṣé netwọk lélẹ́yìí. ǹjẹ́ káfọ́ èèyàn káfọ́ èèyàn ẹ̀yẹ́ sẹ́yìn káfọ́ èèyàn ibi tó wà yẹn ò dáa àgbọ̀ dáadáa ṣe ló ń dúró ṣe ló ń dákú tó ń o. mo kí yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà níbikíbi tí ẹ ti ní àǹfààní àti máa gbọ́ mi. ǹjẹ́ ká wí fún mi ká gbọ́ ká sọ̀rọ̀ fún mi ká ká sì lọ̀rọ̀ lọ́wọ́ ẹni tó mọ̀nà káyé bá a lè yẹ ni. Mo fi kí wọn káàbọ̀ lórí ètò tí a pè ní ó jura wọn lọ lórí rédíò abínibí ẹ̀fẹ̀ ìkànnì tiwantiwa àti lámẹ́tòdìà Amẹ́ríkà láti kalẹ̀ sí láti lórí ètò ó jura wọn lọ. Nítorí ní orí rédíò Àbínibí FM ìkànnì tiwantiwa lábẹ́ aláṣẹ àti olùdarí queen abọ́tẹ̀dé betty show ọmọ bàbá ọlọ́pàá pàápàá jùlọ ọ̀gá àmì dáadáa Ismail ọláníyàn tí gbogbo èèyàn mọ̀ sí dókítà Fáyọ̀lé àti gbogbo ẹni tí ẹ fi àkókò yín sílẹ̀ láti gbọ́ nítorí gbogbo ní pátápátá ni mo fi o títí ọjọ́ mẹ́ta tí àwọn ti máa pàdé mi lórí ètò yìí náà bákan náà wọ́n á tẹ̀lé adébọ̀rẹ̀ ìṣòro kan tèmi tí gbogbo èèyàn mọ̀ sí bàbá lẹ́bàá ǹjẹ́ títí ọjọ́ mẹ́jọ sílẹ̀ àti yóò ti máa pàdé ọ̀la yà. ó dáa àdúpẹ́ pọ̀ lọ́wọ́ ẹ ẹ mo mọ̀ pé tó bá dijọ́ mẹ́jọ ó máa dáa jù báyìí lọ ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ eléyìí wọ́n ní young shall grow young shall grow ohun tí mò ń ṣe yìí tẹ́ bá wò ó mo wòó pé àwọn ọ̀dọ́ wa tí wọ́n ní ẹ̀bùn àti àǹfààní ká fún wọn ní àǹfààní láti lè jẹ́ kí wọ́n di ìlú mọ̀ọ́ká ẹni tó bá dẹ̀ farabalẹ̀ kò sí ni gbogbo ayé àmọ́ tó bá farabalẹ̀ tó rìn lọ́nà tó tọ́ o tí kò ṣe pé ó ń sáré kọjá ọjọ́ iwájú ohun ẹni tẹ́ ẹ gbọ́dọ̀ ni Michael Adébóyè eh, yonsha grow lèmi pé eléyìí tó jẹ́ pé tàbá fáwọn ọ̀dọ́ wa láàyè láǹfààní tó jẹ́ pé wọ́n ti ń kọ́ iṣẹ́ yìí àwọn náà á di ẹni tó jẹ́ pé ògo àgbáyé tí gbogbo ayé á mọ̀ ìdí nìyí tí a ṣe ṣe eléyìí tó bá dijọ́ mẹ́jọ ẹ gbádùn ẹ̀ ju tòní lọ ẹ jẹ́ ká gbà pé torí àkọ́kọ́ èrè lórí pé rédíò àkọ́kọ́ èrè ṣùgbọ́n ẹ jẹ́ ká gbà pé ẹ yọ ṣàgùrò lélẹ́yìí ó dà ẹ jẹ́ ká bọ́ sórí ètò wa gangan sísítà mi Tinúkẹ́ Ayẹni màmá tó jayé jù ojú yín dán o èmi náà ti juwọ́ sí yín pàápàá jùlọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbẹ̀yìn tẹ̀wá lórí www.abinibifm.com àdúpẹ́ pọ̀ lọ́wọ́ gbòyìn ẹ káàbọ̀ sórí ìkànnì bí ẹ ṣe ń wò wá ni àwọn tó wà lórí rédíò wa ni wọ́n ṣe ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àdúpẹ́ lọ́wọ́ gbọ́ ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ káàkiri orí mẹ́rin àgbáńlá ayé ẹ ṣé o iná ò ní tọ́wọ́ yín ẹ òṣùbà yìí rè àbí ẹ gbà ẹ̀yin ìyá mẹ́yìn bàbá mi ẹ̀gbọ́n mi ẹ kò sábúrò èmi ni àbúrò gbogbo yín ẹ gbà ẹ ṣé o àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ̀yin tẹ̀dẹ̀ rí mi náà mo ṣe báyìí ìyẹn ni pé ẹ ẹ̀yin bàbá yín ìyá mo kí yín mo gbóṣùbà fún yín ló ń jẹ́ bẹ́ẹ̀ adúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo yín etí tẹ fi ń gbọ́ mi tí náà ní di ojú tẹ fi ń wò mí kò ní fọ́ tẹ́mì ọ̀jẹ́lérè àwọn ẹni tó kọ́ wọlé sórí ìkànnì lónìí adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣeun o ẹ ṣeun ṣeun ṣeun ṣeun ṣeun God bless you all bí mo ti ń kí tẹ́mì náà ni mò ń kí Bọ́lájí Afọlábí bàbá Èkìtì kété wọ́n ní ẹkọ ètò yèyé agbáṣàgà Ọlọ́run ní ṣètò ìyànjú lèmi ń gbà lágbára Elédùmarè gbogbo àní tẹnugbó bí ọwọ́ ẹbí ní sàánú láti Italy àwọn tèmi nìyẹn bó o ní ṣàlàáfíà ni àwa ń fàdúrà ràn yín lọ́wọ́ èyí náà máa fàdúrà ràn wá lọ́wọ́ o Amẹ́ríkà ti di Amẹ́ríkà o kọ́ ló ń ṣàánú gbogbo wa tá a wà níbẹ̀ hmm, àdúrà ní kẹ́ máa gbà fún wa bákan náà mo kí ìyẹgbẹ́ rare of the moment Àbẹ̀kẹ́ Kẹ́hìndé ara yín yóò lè sọ owó yóò lè sọ ọmọ àlàáfíà ìkúbálẹ̀ ọ̀rọ̀ bó ni ẹ́ yóò dáa kò ní bàjẹ́ kúnlé ẹ káàbọ̀ sórí kan náà ní àwọn ẹlẹ́ni àkọ́kọ́ ó dà èmi ò rí pẹ̀yìn lẹ́ni àkọ́kọ́ o ẹni tí mo kọ́ rí ni mo dárúkọ ẹni tí mo kọ́kọ́ rí ni mo dárúkọ tó bá dẹ̀ pẹ̀yìn náà lẹ́ni àkọ́kọ́ tó ẹ káàbọ̀ sórí ìkànnì yìí adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o. àdúpẹ́ mm, lọ́wọ́ yín abọ́sẹ̀dé di méjì èwo lẹ̀rú ń bà ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí ìkànnì yìí àdúpẹ́ àdúpẹ́ pé òkun lọ́wọ́ yín yóò dà kò ní bàjẹ́ mm, lọ́lá àláòrà bí kò ní bàjẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe ẹ bá mi share fídíò yìí ah tẹ bá ń gbọ́ mi ò mọ̀ pójú ogun láyé o ǹbá má ti múra sílẹ̀. Si láti ìgbà èwe mi wá màá ti múra sílẹ̀ ń bá wa ọkọ àti àdá ń bá rẹ̀tù àtọ́ta ń bá wa bọn ẹlẹ́nu mẹ́fà láti jàjà òmìnira ohun tí a fẹ́ sọ lónìí pàápàá jùlọ a ní àlejò tá a máa gbé wá sórí ìkànnì lónìí nǹkan bẹ́ẹ̀ o àgùntàn tọmọ ẹ̀ nù ó ní nǹkan bẹ́ẹ̀ bó la ti fẹ́ ṣe ọ̀rọ̀ ilé ayé yìí sí báwo la ti fẹ́ ṣe ọ̀rọ̀ ilé ayé yìí sí ibo ni gbogbo wa ń lọ lórílẹ̀‐èdè ayé yìí atọ́kùnrin àtobìnrin wa ọ̀pọ̀lọpọ̀ wa a bí ẹni tó jẹ́ pé àní kò nílé ayé yìí mọ́ bẹ́ẹ̀ sì rèé ilé Ayé ilé asán ilé ayé àfi ọwọ́ bàbá yìí ká fi sílẹ̀ ni ẹ̀yin tẹ ó ṣe mí láàánú pé ẹ̀yin tẹ wà lórí Instagram àti ẹ̀yin tẹ wà lórí rédíò wa ẹ̀ tí arábìnrin bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀ lè rí o ẹ̀ sì lè gbọ́ nǹkan tó bá ń sọ nítorí pé orí ayélujára lórí tẹlifíṣàn wa ni àwọn èèyàn ti máa máa gbọ́ tán sì ti máa máa rí ṣùgbọ́n ẹ jẹ́ sọ báyìí ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ohun tí mo fẹ́ gbé wá lónìí nítorí pé àwa gbọ́ èyí tó bá kù lẹ́nu arábìnrin fúnra ra wọn àmọ́ gẹ́gẹ́ mo yìí máa ń sọ pé àwa lọ́kọ láya. a ò mọnụ ara wa ọkọ mi ń lágbájá ọkọ mi ń tàmẹ̀dù ìyàwó mi ni kò lè dà mí ọkọ mi ni kò lè ṣe mí bóyá tẹ bá gbọ́ tòní bóyá ẹ ìpinnu ọkàn wa ẹ má ṣì mí gbọ́ mi ní ká má nífẹ̀ẹ́ ọkọ wa o. ẹ má ṣì mí gbọ́ o torí ìgbà náà ló máa ní queen ti ní àwọn ọkùnrin ò dá àwọn obìnrin ò dá ẹ jẹ́ nǹkan sọ báyìí àdúrà mi fún ọlọ́run sí ọlọ́run àdúrà mi sí ọlọ́run ni pé àtẹ̀mí àti ẹ̀yin àní ṣe kò ń gẹ́ bí o àní báwọn fẹ́ pa mí kú láya àsì ní fẹ́ pa mí kú lọ́kọ obìnrin bímọ fún ni kò ní kó má pa ni ọkùnrin bímọ fún ni kò ní kó má pa ni o bẹ́ẹ̀ sì rèé a bímọ fún ọkùnrin kò ní kó má gbégbá ọṣẹ léyàwó ẹ̀ lórí àmọ́ báwo la ṣe fẹ́ ṣe báwo la ṣe fẹ́ ṣe tó jẹ́ pé à á jàjàyè à jàjàbọ́ lórí ọ̀rọ̀ lọ́kọláya pàápàá jùlọ àwa olólùfẹ́ méjì. ọ̀pọ̀ wa ti gbàgbé pé a kò lé ayé yìí àwa sọ lé ayé di àwa lọ kí ló dé tí a sọ pé ilé ayé yìí àròpá máa gbé sínú ẹ̀ bá a di two years èèyàn kò ń kan náà ni bá a di five years èèyàn kò ń kan náà ni ẹ jẹ́ kí n wá bẹ̀rẹ̀ ẹ ó mọ̀ gbọ́ lónìí yìí ohun tó jẹ́ ẹ̀dùn ọkàn ńlá pátápátá gbàá ni ohun tó sì ń gba omi lójú ẹ̀dá òun ni. mo fẹ́ kí gbogbo wa ká máa ní àròjinlẹ̀ pàápàá jùlọ àwọn obìnrin máa ń sọ fún wa pé ẹ jẹ́ ká máa gbàdúrà obìnrin nìkọ́kọ́ ló wọ́n máa gbàdúrà lásìkò tá a wà àtọkùnrin àtobìnrin wa ni ó yẹ kí a máa gbàdúrà kí a máa fi ìgbéyàwó wa ká máa fi lọ́dọ̀rùn lọ́wọ́ ká dẹ̀ máa fi ìpìlẹ̀ ìgbéyàwó wa ká fi sí ọlọ́run ká fi ẹ ẹ ọlọ́run ṣe ìpìlẹ̀ ìgbéyàwó wa nípa ṣíṣe eléyìí ilé wa yóò mọ ọdún yóò mọ tòrò kò ní bàjẹ́ ẹ jẹ́ kí n wá sọ eléyìí kó tó di pé a máa gbé arábìnrin yìí wọlé mo fẹ́ kí gbogbo wa ká máa kẹ́kọ̀ọ́ ká mọ̀ pé ilé ayé yìí àtòríláyé bó bá lọ síwájú á lọ sẹ́yìn ni àwọn kan ní wọn ò tí ì rí wa sísà mi lọ́lá bẹ́ẹ̀ ń pè mí mò ń jẹ́ o máa sà mò ń jẹ́ o. bẹ́ẹ̀ ni àdúrà ló máa ń gbà kì í ṣe agbára tẹ́mọ̀ yẹn máa ń sọ àdúrà ló gbà kì í ṣe agbára. the prince adúpẹ́ lọ́wọ́ yín o apẹ́gba adúpẹ́ o àdúrà ló máa ń gbà kì í ṣe agbára gẹ́gẹ́ mo ṣe máa ń sọ. lọ́lá ẹ káàbọ̀ sórí ìkànnì yìí sísà mi lọ́lá adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o. bẹ́ẹ̀ ni lágbára ọlọ́run ilé wa ò ní dàrú ọláìtàn ẹ̀ka káàbọ̀ sórí ìkànnì yìí yóò dà kò ní bàjẹ́ ẹ bá mi ṣíà fídíò yìí tẹ bá ti ń darapọ̀ mọ́ mi ẹ láìkí wa ẹ fọ́lò wa tẹ bá ti ń láìkí wa tẹ bá ti ń fọ́lò wa. ẹ mọ̀ gba notification bẹ́ẹ̀ ni. aláàjì di méjì lọ́dọ̀ mi wo lẹ̀rú ń bà àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ẹ̀yin tẹ́lẹ̀ kí n rí notification tẹ́ bá ti join wa tẹ́ bá ti follow wa ẹ̀ mọ̀ rí notification Sadex ok kò sí problem ẹ̀ ẹ̀ mọ̀ rí wo tẹ́ bá ti kò sí wàhálà ẹ̀ ń jáde lọ ẹ̀ mọ̀ rí wo ó máa wà ń bẹ̀ tẹ́ bá ti padà délé kò sí wàhálà ẹ̀yin tẹ̀tẹ̀ ní ẹ̀kínrí notification gẹ́gẹ́ mo yẹ sọ ẹ̀ tẹ bá ti join wa tẹ bá follow wa ẹ mọ̀ rí notification. bẹ́ẹ̀ ni ọláìtàn adúpẹ́ lọ́wọ́ yín ẹ láìkí wa kẹ́ ẹ fọ́lọ̀ wa lórí Àbínibí FM lórí ayélujára ẹ lè má rí wa wò lórí tẹlifíṣàn wa arábìnrin àti arákùnrin tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí hmm, ẹ̀rí nǹkan tá a fi ṣe àkọlé woman bail woman jail eh, sorry woman jail twenty five months after husband jumped bail ìyẹn ni pé arábìnrin òun kọ́ ló ṣẹ̀ òun kọ́ ló ṣẹ̀ ṣùgbọ́n òun ló wá ń jìyà aláìṣẹ̀ <clears throat> gbogbo àwa lọ́kọláya ìgbà míì mo máa ń sọ yí pé ṣé ìfẹ́ wà bí sísà mi Josephine ọlágúnjú ẹ káàbọ̀ sórí ìkànnì yìí àṣìṣì nífẹ̀ẹ́ wà mi ò nífẹ̀ẹ́ òsì mò ń sọ̀rọ̀ ni mo ní mo máa ń bi ara mi pé ṣé ìfẹ́ wà bí mi ò nífẹ̀ẹ́ òsì ẹ má ṣì mí gbọ́ o mi ò nífẹ̀ẹ́ òsì o mi ò nífẹ̀ẹ́ òsì o ẹ má ṣì mí gbọ́ o ẹ má ṣì mí gbọ́ mi sọ pé ìfẹ́ òsì o ṣùgbọ́n èmi mò ń sọ pé ṣé ìfẹ́ wà bí àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ ìgbà míì tí n bá gbé tò wá ni mo ṣe máa ń wò pé ṣé ìfẹ́ wà bí bó bá wà lọ́dọ̀ tí á jẹ́ pé alihamdulilayi mo bá yín dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mo bá yín dúpẹ́ mo bá yín dúpẹ́ ṣùgbọ́n ìbéèrè tèmi máa ń béèrè ni mo sọ fún yẹn wípé ṣé ìfẹ́ wà bí àmọ́ ẹ jẹ́ akọ́ sọ báyìí kó tó di pé ẹ ó mọ̀ ọ́ gbọ́ látẹnu sísítà wa tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí sísítà wa àti arákùnrin wọn ìgbéyàwó wọn ó ti ṣe díẹ̀ ṣùgbọ́n sísítà wa ìwá jẹ́ ọmọ ọdún yes ma sísítà mi ọlágúnjú ọlọ́run ní ṣètò ẹ̀yànjú ni èmi ẹ̀dá ń gbà ẹ káàbọ̀ sórí ìkànnì mà òkè òkè lọ́wọ́ fún ní gbé gbogbo yín pátá tẹ́tí bá wa dá sí sí dọ̀fọ̀ òkè òkè lọ́wọ́ yín yóò mọ ọrẹ o ẹ ní wọ́wọ́ tí o. arábìnrin ọmọdún márùndínlógójì thirty five years òun náà ni àmọ̀ mú wá sórí ètò lónìí. orúkọ wọn wá jẹ́ orúkọ mi tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yìí ó dẹ̀ dùn mí púpọ̀ arábìnrin bọ́sẹ̀ àbíọ́dún láàmú gbọ́ ọ̀rọ̀ wọn lónìí arábìnrin wa ní ọmọ mẹ́rin ni wọ́n bí Iléṣà ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ibẹ̀ náà ni arábìnrin wa yìí ń gbé ọkọ arábìnrin wa tí orúkọ wọn jẹ́ Fẹ́mi. àwọn náà ni ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí mo sọ fún yín pé wọ́n bí ọmọ mẹ́rin àbí ṣùgbọ́n ọkọ wọn tó jẹ́ Fẹ́mi yìí Iléṣà náà ni àwọn náà ń gbé wọ́n tó wá jẹ́ ọmọ Ìjẹ̀bú-Jẹ̀ṣà ìyẹn ní Oríládé Oríadé local government ní Ọ̀ṣun state àǹtí wa bọ́sẹ̀ yìí wọ́n jẹ́ aránṣọ tá à ń pè ní tailor àǹtí yìí sì fáìn ìyẹn ni pé wọ́n rẹwà wọ́n sì dá lọ́mọbìnrin àmọ́ wọ́n ní ọmọ ọkùnrin mẹ́ta wọ́n sì ní obìnrin kan ìyẹn àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n bí. ṣùgbọ́n arákùnrin wa ìyẹn ọkọ wọn ni mò ń sọ ọ tí wọ́n jẹ́ Fẹ́mi arákùnrin yìí Fẹ́mi Abíọ́dún ọwọ́ àwọn ọlọ́pàá ó tẹ̀ wọ́n kí ni nǹkan tí wọ́n ṣe tí ọwọ́ ọlọ́pàá fi tẹ̀ wọ́n kí ni nǹkan tí ó gbé sísítà wa yìí mo mọ̀ pé ọmọ mẹ́ta ni wọ́n bí mo ní mọ́ eléyìí tí wọ́n bí ó ṣàjọ ọmọ mẹ́rin ṣùgbọ́n ohun tí mo fẹ́ ṣe rèé kí ni ohun tí ó gbé sísítà wa dé ọgbà ẹ̀wọ̀n kí ni nǹkan tó fà á tó fi jẹ́ pé sísítà wa yìí ló jìyà aláìṣẹ̀ ṣé àwọn ọmọ sọ pé ọmọ mẹ́rin ni ọmọ wọn ṣùgbọ́n mẹ́ta gangan ni wọ́n bí kó tó di pé wọ́n lọ sí ẹ̀wọ̀n ọgbà ẹ̀wọ̀n ni wọ́n ti mọ̀ pé àwọn lóyún tí wọ́n sì ti bí obìnrin lọ́mọ wa ṣe jẹ́ mẹ́rin ọmọ wa jẹ́ mẹ́rin ṣùgbọ́n kí ni nǹkan tó gbé sísà wa yìí dọ́gbà ẹ̀wọ̀n báwo ni wọ́n ṣe ṣe ohun tí mo fẹ́ ṣe rèé bí ṣe kún bí ọ̀bẹ ṣe bẹ́ẹ̀ mo fẹ́ kí sísítà wa yìí wọ́n ní ẹnu oníkàn báyìí la ti gbọ́ pọ̀n ẹ má jẹ́ kí n máa dènà pẹnu mo kàn fẹ́ kí gbogbo wa kàn gbọ́ díẹ̀ nípa wọn ni kó tó di pé a mọ̀ gbé wọn wá sórí ètò kó má jẹ́ pé ah ẹ ẹ kúnyìn ó kàn dá sọ gbogbo ẹ̀ ni rárá. ìjẹ̀bújẹ̀ṣà ok ẹ ṣe ó ti yé mi ìjẹ̀bújẹ̀ṣà. kéńgélé tó lórí afẹ́fẹ́ abọ́sẹ̀dé àwọn bàbá ọlọ́pàá dé ọbabìnrin olùṣètò èyí àbáṣaga ìyálóde amúlùdùn àmbásádù amúlùdùn ìyá ẹgbẹ́ ẹ̀lẹ́kẹ̀ lóye ọ̀pẹ́rẹ́ gáàsì múláwó kọ̀ọ̀fọ́ oṣù kú lódó ṣe bí odó wọn ọ̀hún fà ìyá pẹrẹgẹdẹ bí aṣọ. abọ́sẹ̀rẹ́ tí ń wẹ̀ lódò tí gbogbo ọmọkùnrin wọn fi yọwọ́ ṣe abọ́sẹ̀dé tèmi ni ó gbà tèmi ni ó mú abọ́sẹ̀dé tọpọ́ tọwọ́ tẹsẹ̀ bí àwẹ̀ ọmọ ọba ń ta ọmọ ẹ̀gbá àmọ̀ lọ́ta odò tí mo bá fẹ́ ìyá ìjì ara ṣe ń bẹ nílé wọ́n fàmí rù wọn ò fojú ṣe ojú ní pókí ìlú ní tiẹ̀ nù ọ̀rẹ́ ilé kìsà ìyẹ́ka lásán abọ́sẹ̀lẹ̀ ti wà lórí ètò. thank you àrà kíngé ètò àtàtà tá a ti ṣàpérò lórí ìlera ẹ̀dá àti oúnjẹ tí ń ṣara lóore pẹ̀lú ọ̀nà tá a lè gbàlàlùyọ nídìí iṣẹ́ ẹni àrà kíngé ètò tí ń dáni nímọ̀ràn ni Yorùbá bọ̀ wọ́n ní ìsínwó ìkòròwò ohun tá a bá dìjọ rò gígún ní gún ẹ̀yin náà pè wá sórí ètò láti sọ èrò ọkàn ti yín náà àrà kíngé gbogbo ọjọ́bọ̀ Thursdays lètò yìí ń wáyé o rẹ̀ láago mẹ́ta ọ̀sán Atlanta time iṣẹ́ aago mẹ́sàn-án alẹ́ UK and time àrà kíngé tẹ́sí show àbọ̀sẹ̀dí ọmọ bàbá ọlọ́pàá látọ́kùn ètò àrà kíngé ètò lóyìn ládùn ládùn ládùn ládùn. mo ti sọ lẹ́ẹ̀kan mo ní mo ní olóyè kọ́lá a wà lórí ètò a wà lórí ètò mo sọ lẹ́ẹ̀kan mo ní arábìnrin yẹn yẹn ni pé ó rẹwà púpọ̀ ó rẹwà ó beautiful mo ti sọ ẹ̀yìn olóyè kọ́lá mo wà lórí ètò ẹ jẹ́ ká ṣe báyìí mo fẹ́ ká gbọ́ látẹnu arábìnrin ìfúnrara wọn bẹ́ẹ̀ bá ń pè mí ẹ má máa ẹ̀yìn àní lè ṣe ohun tá a fẹ́ ṣe o àní lè ṣe ohun tá a fẹ́ ṣe mo ti rí ó rẹwà mo ti rí ó rẹwà ẹ jẹ́ ń pè ẹ arábìnrin wa ká gbé wọn wọlé. ó yé mi ó rẹwà mo ti mo ó yé mi ó yé mi ẹ ṣé oyè mi olóyè kọ́lá tí wọ́n dẹ̀ tó ń pè mí ni bẹ́ẹ̀ bá ti ń pè mí àní lè ṣe nǹkan kan lórí ètò mo fẹ́ gbé arábìnrin yìí wọlé kí ẹ gbọ́ látẹnu wọn fúnra ra wọn kó má jẹ́ pé Queen ló ń sọ gbogbo nǹkan tó ń sọ yìí ṣé lóòótọ́ ni gẹ́gẹ́ mo ṣe máa ń sọ pé ohun tá a bá rí tàbí tá a bá gbọ́ ètò tẹ́sí ṣe àwọn ọmọdé ò lè má gbọ́. àwa ọ̀dọ́ náà ò lè fi ṣeré. yèyé agbáṣàga ọba obìnrin olùṣètò a máa ń gbádùn ẹ̀ gan. tẹ́sí ṣò ìyálòde amúlùúdùn àwa àgbàlagbà gan-an ààyò ètò rẹ là wá. tẹ́sí ṣò àǹbásádọ̀ rédíò amúlùúdùn rìsólẹ̀. jẹ́ máa retí arábìnrin tí à ń gbé bọ̀ lórí ètò ẹ jẹ́ máa retí wọn àrà kéńgé àrà kéńgé ètò àtàtà tá a ti ṣàpérò lórí ìlera ẹ̀dá àti oúnjẹ tí í ṣara lóore pẹ̀lú ọ̀nà tá a lè gbàlàlùyọ nídìí iṣẹ́ ẹni àrà kéńgé ètò tí ń dáni nímọ̀ràn ni Yorùbá bọ̀ wọ́n ní ìsìnwó ìkòròwò ohun tá a bá dìjọ rò gígún ní gún ẹ̀yin náà pè wá sórí ètò láti sọ èrò ọkàn ti yín náà àrà kéńgé gbogbo ọjọ́bọ̀ Thursdays lètò Atlanta time iṣẹ́ aago mẹ́sàn-án time àrà kéńgé tẹ́sí show àbọ̀sẹ̀dí ọmọ bàbá ọlọ́pàá látọ́kùn ètò àrà kéńgé gẹ́gẹ́ ètò tó lóyin ládùn ládùn ládùn ládùn ládùn ládùn. ètò tẹ́síṣe àwọn ọmọdé ò lè máa gbọ́. àwa ọ̀dọ́ náà ò lè fi ṣeré. yèyé agbáṣàga ọba obìnrin olùṣètò a máa ń gbádùn gan. tẹ́síṣe ìyálòde amúlùúdùn àwa àgbàlagbà gan-an ayò ètò rẹ là wá. bẹ́sì ṣò ambassadọ rédíò amúlùdùn nìṣó lẹ̀. ok ẹ jẹ́ ń wò ó tí ọmọ bá bá ń gbọ́ mi àgẹ́tì wọn lórí ètò tẹ́ bá ń gbọ́ mi àgẹ́tì wọn lórí ètò tẹ bá ń gbọ́ mi mò ń kàn sí arábìnrin abọ́sẹ̀dé ẹ bá ń wo ṣé nọ́mbà wọn yẹn correct ẹ bá ń wo nọ́mbà yẹn ṣó correct ẹ bá ń wo bóyá nọ́mbà wọn yẹn correct ẹ jọ̀ọ́ torí ọlọ́run. ẹ bá mi wò ṣé nọ́mbà wọn yẹn correct a ti ń pè wọ́n o mo bẹ̀ yín torí ọlọ́run ẹ jẹ́ kán pè mí tó bá yẹ pa bá máa fún wọn ní owó káàdì wọn àmọ́ bá ṣe máa ṣe àgẹ́tì wọn lórí àgẹ́tì wọn lórí nọ́mbà tẹ fún wa yẹn o. nọ́mbà yẹn ò lọ nọ́mbà wọn ò lọ ẹ bá mi wò ó bá ṣe lè gẹ́tì nọ́mbà nọ́mbà yẹn ò lọ. bóyá màá máa bá ètò yẹn lọ kí n kú máa bá a lọ ṣùgbọ́n ẹ bá mi pè wọ́n wípé à ń retí wọn lórí Abínibí FM. ṣe àwọn ọmọdé ò lè má gbọ́. àwa ọ̀dọ́ náà ò lè fi ṣeré. yèyé agbáṣàgà ọba obìnrin olùṣètò a máa ń gbádùn gan. fẹ́sì ṣò ìyálòde amúlùúdùn àwa àgbàlagbà gan-an ààyò ètò rẹ là wá. fẹ́sì ṣò àǹbáṣádọ̀ rédíò amúlùúdùn èso lẹ̀. a mọ̀ retí wọn o. ó dáa bí a ṣe ń retí eh, ìpè arábìnrin Abọ́sẹ̀dé nọ́mbà tí a fi pè wọ́n yìí kò lọ eh, a máa retí ìpè wọn ẹ jẹ́ kí n máa kí sísítà mi Olúwatóyìn Isa ìpè ẹ káàbọ̀ sórí ìkànnì yìí àdúpẹ́ púpọ̀ ní ọwọ́ yín àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ojú òní tì yín pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n darapọ̀ mọ́ wa lórí eh, ètò tí a ṣe lánàá àwọn tó darapọ̀ mọ́ lórí àjò dàbílé tí a ṣe lánàá adúpọ̀pọ̀ ní ọwọ́ yín ẹ ṣe gan ni ojú òní tì yín àmọ̀rí yín bá láṣẹ Elédùmarè ẹ má gbàgbé ètò wa àjò dàbílé ó sì wà lórí lójú ọ̀pọ̀ ó sì ń lọ lọ́wọ́ hmm, ẹ jẹ́ ń wo eléyìí ná ká pe nọ́mbà yìí ẹ̀yin èèyàn wa ẹ bá mi gbà á bó ṣe rí o gbogbo ọ̀nà ni à ń wá kí a gbé sísá wa yìí wọlé. ètò tẹ́ ṣíṣe àwọn ọmọdé ò lè máa gbọ́. àwa ọ̀dọ́ náà ò lè fi ṣeré. yèyé agbáṣàgà ọba obìnrin olùṣètò a máa ń gbádùn ẹ̀ gan. tẹ́sí ṣò ìyálòde amúlùdùn àwa àgbàlagbà gan-an ààyò ètò rẹ là wá. tẹ́sí ṣò rédíò amúlùdùn èso ọ̀dà ẹjẹ́ á máa retí wọn tá a bá ti ń retí wọn ẹ má bínú pé ó máa gbà wá lásìkò mo kàn fẹ́ kí ẹ gbọ́ láti ẹnu wọn kí á gbé wọn wá sórí ìkànnì yìí. ẹ̀yin òyìnbó ẹwà tí mi ní fisa. èmi ẹ̀yin òyìnbó ẹwà tí mi ní fisa. Ah, amẹ́ríkà yá ẹwà tí mi ní fisa. èmi ìyá sí yá ẹwà tí mi ní. hello ẹ̀hẹ́n olúwa ṣeun àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣé ń gbọ́ mi báyìí ma. bẹ́ẹ̀ni ma. ok olúwa ṣeun ó yẹ ẹ bá mi sọ orúkọ yín ní ẹ̀kúnrẹ́rẹ́. má. ẹ bá mi dárúkọ yín lẹ́kúnrẹ́rẹ́.